Akọ̀tún ètò Alfil Islam ọ̀nà ló ṣe tán tí ó máa bá afẹ́fẹ́ dọ̀rẹ̀ báyìí ẹjẹ́ kí máa fàyìn lè ọ̀làdùnní bèrè lọ́wọ́ bí ó ṣe máa tó kọ ètò náà. Wallahu alladhi la ilaha الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين آمين à ń kí èyí gbọ́ ẹgbẹ́ àdìjọ kojúmọ́ àtúndìjọ káàbọ̀ sórí ọ̀tún ìtúnyìn ètò àti àpòní àlefíkì òfin islam lẹ́yìn tí alimadina center ní pápá abẹ́dẹ̀ lógún ọ̀ṣọ́ tí wọ́n ṣe agbátẹrù ẹ̀ abẹ́ allah kó túnbọ̀ mọ́ bá a fi ṣe àlékún àgbéga dáadáa àti ìtẹ̀síwájú rere fún wa. ọ̀làdùnní bẹ́ẹ̀ ló kọ́ mi mò ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́ pẹ̀lú sheikh dr sharafdin gbadebo ọ̀rọ́jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ center ní pápá abẹ́dẹ̀ lógún ọ̀ṣọ́ sheikh ayakumullah ẹ káàbọ̀ sórí ìbílẹ̀ aláwọ̀kọ́ tí màá kọ́ máa fi ṣíde òun náà ni èyí tí ó wá láti ọ̀dọ̀ broda abdulnafir ní US wọ́n ní ṣé ó tọ̀nà nínú sharia Islam kó jẹ́ pé wọ́n ń ṣe sọ́látò lórí lọ́wọ́ ní mọ́ṣáláṣí ẹnìkan wá bá bíi rákà méjì ẹlòmíín náà tún wá ṣẹ̀ṣẹ̀ dé mọ́ṣáláṣí tó ń wọ̀ bá nǹkan kan ló bá lọ darapọ̀ mọ́ ẹni tó ń san ìyókù rákà tí òun pàdánù lẹ́yìn imam àbí kí ẹni tó ṣẹ̀ṣẹ̀ wọlé yẹn tiẹ̀ kó bẹ̀rẹ̀ sọ láti ẹ̀ lọ́tún láì darapọ̀ mọ́ ẹni tó ń pè yòókù sọ́láàtì tó pàdánù lẹ́yìn ìmáàmù ṣé òun ló fẹsẹ̀ múlẹ̀ eléyìí ọjọ́ ìbéèrè láàkọ́ ìbéèrè lẹ́ẹ̀kejì náà lè tó tún wá láti ọ̀dọ̀ Umar Abdullah láti US bákan náà wọ́n ní ǹjẹ́ eh, owó owó tí èèyàn ń dá tó jẹ́ gẹ́gẹ́ bí owó àjọ tó ń pé bí five million naira lápẹẹrẹ bó tilẹ̀ jẹ́ pé àfojúsùn owó ọ̀hún ni láti ná sórí ilé kíkọ́ fún ilé ìgbé ara ẹni wọ́n ní ṣé zakati yíyọ ọwọ́nú irúfẹ́ owó àjọ bẹ́ẹ̀ wọ́n tún ní pẹ̀lú bó ṣe jẹ́ pé ọ̀tọ̀ọ̀tọ̀ ni zakati yíyọ jewelries àwọn ọ̀ṣọ́ ara àti owó tó jẹ́ owó ilẹ̀ òkèèrè àmọ́ ní ṣọ́ọ̀bù kò tí ì wọ owó náírà ìyẹn bíi seven hundred thousand naira sí eight hundred thousand naira lápẹẹrẹ wípé ṣé èèyàn lè yọ sàkáàtì owó yìí náà mọ́ ìyókù àbí kí èèyàn dá fi owó yẹn nìkan sọ́tọ̀ ní báńkì ńlọyẹ àti pé báwo la ṣe lè sọ báwo la ṣe lè ṣe ọ̀rọ̀ zakat lórí ilẹ̀ tààrà pamọ́ láti tún rà àbí fún àǹfààní okòwò míì àti ilẹ̀ tààrà pamọ́ lérò àti fi ṣe nǹkan tó lè dí ìdẹ̀kùn fún àwọn mùsùlùmí ìbéèrè wọn ó tún kú ẹyọ kan àmọ́ ẹjẹ́ ń ṣe rúbà wọn. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd. asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. ìbéèrè tí wọ́n ṣe nípa ẹni tí yóò bá sọ láti bọ́ọ̀rù lẹ́yìn imam ṣùgbọ́n ǹjẹ́ nígbà tó bá dìde láti pé sọ́láàtì rẹ̀ kẹ́ni tó ṣẹ̀ṣẹ̀ wọnú mọ́ṣáláṣí nìsín tóun bá wọlé só lè darapọ̀ mọ́ tí ó fi wá sọ ẹni ọpẹ́ dé síjàmá alákọ̀ọ́kọ́ ń dilẹ̀ máàmù tiẹ̀ ọ̀rọ̀ oríṣi méjì ló wà lọ́dọ̀ àwọn olùmọ̀ nípa pé só lè dilẹ̀ máàmù fẹ́lómi àbí kó kúkú parí sọ́láàtì rẹ̀ bó ti ṣe ń parí rẹ̀ lọ lónìí kẹ́ni tó bá dé kóun tún sọ láti kí ẹ bẹ̀rẹ̀ láì darapọ̀ mí ọ̀nbẹ nínú àwọn olùmọ̀ àwọn darapọ̀ mọ́ ó sì ń bẹ nínú àwọn tó má darapọ̀ mọ́ má darapọ̀ mọ́ wá èyí tó túmọ̀ sí pé gbàtà bá bá ẹni tí ó ń pè sọ láti rẹ̀ lẹ́yìn tí òun sọ láti lẹ́yìn lè má mú di hmm. ti fẹ́ tó lẹ́gbẹ̀ẹ́ fura fẹ́ kọ́ fọwọ́ sàpèjúwe wípé àyè ò sí hmm. eléyìí jẹba hmm. wọn ní ọlọ́bìnrin tó béèrè nípa pé téèyàn bá ń dájọ́ hmm. àjọ téèyàn sì ń dá yìí èèyàn kó bíi five million nínú rẹ̀ ṣùgbọ́n nǹkan tí èèyàn gbà lérò pẹ̀lú rẹ̀ ni pé òun fẹ́ fowó àjọ yẹn fi kọ́lé ni ṣé zakat ọwọ́ ọbẹ̀ bẹ́ẹ̀ ni yóò wọ ọbẹ̀ dáadáa nítorí pé owó yẹn kì í ṣe owó tó jẹ́ tówó bá jẹ́ waqf lábẹ́ òfin ṣẹ̀ríà ó ní wọn kì í yọ zakat ńbẹ̀ àmọ́ tó bá ti jẹ́ pé owó tó jẹ́ pọ̀ kàn fẹ́ fi kọ́lé ni àbò fẹ́ fi ṣòwò ṣò irú owó bá náà ó máa yọ zakat nínú rẹ̀ wọ́n ní tó bá pé obìnrin bá ní nǹkan ọ̀ṣọ́ bíi wúrà fàdákà diamond tí fi ń soge tí wọ́n máa ń yọ zakatu àwọn nǹkan wọ̀nyí náà tó bá jẹ́ gold àti silver àwọn eléyìí èyí tí ọkàn balẹ̀ sí jù òun náà nípa ìyọ zakati rẹ̀ nípa arábìnrin kan ti wá sọ́dọ̀ anábì sallallahu alaihi wasallam tó mọ́ ọmọdé kékeré kan lẹ́yìn pẹ̀lú oyin ọwọ́ àbọ̀rùka tó jẹ́ ti gold anábì sallallahu alaihi wasallam wọn á bi léèrè pé sẹ́ẹ̀ máa yọ zakati eléyìí hmm. obìnrin wa ní zakati báwo sọ anábì ní tí ó sì tẹ́yìn lọ́rùn pé kí wọ́n fi náà di fún yín hmm. bó ti ṣe yọ iyan ọwọ́ nǹkó lọ́wọ́ ọmọ nù lọ́ba dànù hmm. wọ́n wá ń lọ àwọn sọ̀hábà wa pàkíyèsí rẹ̀ pé ọ̀yọ́ àwa kó góòlù rẹ̀ tí wọ́n á sọ pé kóun kó kìnnì nígbàna bí sallallahu alaihi wasallam ti sọ pé iná ni. so eléyìí ló fà á lápá kan nínú àwọn olùmọ̀ nípa ṣẹ̀ríyà làwọn fi sọ pé nǹkan sọ obìnrin tó bá jẹ́ gold tó bá jẹ́ silver òun náà wọ́n yọ zakati nínú rẹ̀ tó bá ti wọ́n tó bá ti tó òdiwọ̀n téèyàn ní nínú gold téèyàn fi yọ zakati wọ́n máa yọ ìdá kan nínú ogójì rẹ̀ lọ́dọọdún èyí tí wọ́n ní tán fi ń ṣọ̀ṣọ́ ni o kì í ṣe pé wọ́n ní fún títà kì í ṣe pé wọ́n ní fún àti máa fi rẹ́ǹtì fẹ́ni tó bá fẹ́ fi ṣọ̀ṣọ́ wọ́n ní tó bá pé àwọn ní owó ìlú òkèèrè àwọn sì tún ní náírà owó tìlú òkèèrè ó ti tó òdiwọ̀n téèyàn ní téèyàn fi yọ zakat náírà téèyàn wá ní ohun tí tó di wọn téèyàn ní téèyàn fi yọ zakat tó bá jẹ́ pé owó méjèèjì so náà lẹ sírò papọ̀ níjọ́ tẹ́ fi mọ̀ yí pé ẹ ti dolówó tó tó máa yọ zakat àjẹpọ̀ owó méjèèjì náà lẹ máa sírò papọ̀ tẹ́ máa yọ zakat kà fún àmọ́ tó bá pé ọ̀tọ̀ lówó tẹ̀ ń rí tọ́jọ́ wò lú òkèèrè ní sírò tẹ́ ṣe fún láti fi mọ̀ yí pé ẹ ti dolówó ọ̀tọ̀ ni sí òtẹ́sí fún náírà ọ̀tọ̀ nígbà tí náírà bẹ̀rẹ̀ sí ní wọlé àjẹ́ pé ọkọ̀ kan nínú méjèèjì pẹ̀lú ní sọ́ọ̀bù tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ àtàsìkò tẹ́ mọ̀ ayọ̀ zakati rẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ tá a bá nílẹ̀ tá a rà pamọ́ àmọ́ àfojúsùn wa lórí ilẹ̀ yìí nípa fẹ́ kọ́lé lórí tá a máa gbé àbáfojúsùn wa lórí ilẹ̀ ni pé àràpamọ́ títí dìgbà tí ó gbé pẹ́ẹ́lí tí ó wọ̀n kálí bá ta àbí àfojúsùn wa lórí ilẹ̀ yìí òun náà ni pé a fẹ́ fi kọ́ mọ́ṣáláṣí ni a fẹ́ fi kọ́lé kíó ni a fẹ́ fi kọ́lé àwọn ọmọ òrukàn ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ilẹ̀ tá a ní tó ṣe pé èròǹgbà lórí rẹ̀ òun náà ni pé a fẹ́ máa lo ilẹ̀ yẹn láti kọ́ ilé lé lórí tá a máa gbé kò sí zakati kankan tẹ́ yọ níbẹ̀ eléyìí tẹ́ ní pẹ̀lú àníyàn pé fẹ́ tà nígbà tó bá ti kó gbé pẹ́ẹ́lí ẹ fi sọ́jà pé fẹ́ tà ẹ yọ zakati lórí eléyìí ní ìgbà tí ẹ bá rí ta gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ìmáàmù Malik ẹ máa yọ zakati lórí rẹ̀ lọ́dọọdún ní ìgbà tí iye rẹ̀ bá pọ̀ tó òdiwọ̀n tó kéré jù téèyàn ní téèyàn fi yọ zakati àbí bẹ́ẹ̀ lọ ẹ máa yọ ìdá kan nínú ogójì nínú iye tẹ́ ẹ lè ta yẹn lọ́dọọdún lórí ọ̀rọ̀ àwọn olùmọ̀mí tó sí Malik Malik sọ pé ńgbà tẹ́ bá tó ta lẹ́yọ zakati ọdún kan fún àwọn olùmọ̀ yòókù sọ pọ́ dọọdún lẹ́ẹ̀ máa zakati fún wọ́n dà gẹ́gẹ́ bí àpèjúwe ẹni tó ní mọ́tò lórí àtẹ̀tí ń tà hmm. ó ti rí kò tí ì rí ìta ọdọọdún ní ọmọ yọ zakati lórí wọn hmm. nítorí pé ó dà gẹ́gẹ́ bí ẹni tí ń ta wóróbo ni tó ṣe pé gbogbo ọjà tó wà lórí àtẹ papọ̀ mọ́wó tó yọ zakati ẹyọ kan wọn bẹ́ẹ̀ náà ni tó bá jẹ́ pa wá nílẹ̀ kan èròǹgbà wa lórí ilẹ̀ yẹn òun náà ni pé a fẹ́ fi ilẹ̀ yẹn fi kọ́ mọ́ṣáláṣí kọ́lé kí ó fi kọ́lé ọmọ òrukàn fi kọ́ nǹkan kan nínú nǹkan tó kó ìlọsíwájú bá àwọn mùsùlùmí àtẹ̀sìn Islam wọn kì í yọ zakati lórí irú ilẹ̀ bẹ́ẹ̀. jazakumullahu khairan sheikh zero eight zero six one nine nine eight four five nine zero eight zero six one nine nine eight four five nine zero eight zero six one nine nine eight four five nine àti plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six àwọn nọ́mbà tí olùjábìnú láti máa fi pè wọlé béèrè ìbéèrè kan àbí ìkejì ẹ lórúkọ yín o. hello. aleykum salaam wa rahmatulah ọkàn ibẹ̀ tí ń pè. Hmm. ìdí òpó ìtúndé o. Ah. aleykum salaam wa rahmatulah à ń gbọ́ yín. ó kọ́ ibẹ̀ tí ń pè ìbéèrè yín. ìbéèrè mi aláwọ̀kọ́ kí wàá fẹ́ ṣe sáníà ṣé dandan ni kí ìyàwó èèyàn mọ̀ ẹlẹ́ẹ̀kejì wọ́n fi ṣáì lọ́wọ́ yóò sì kí náà gbòdì ẹ̀wọ̀n á jẹ́ ìwọ̀n ní ìṣáì ṣé tẹ́ bá mú ṣá tẹ́ bá tún ṣá yẹn tán tẹ́ tẹ́ bá mú mọ́ sí bí wà fún yẹn mú ṣá bá padà ní àbá ni ṣe máa ṣe. ó ti yé alhamdulilah ẹni tó fẹ́ fẹ́ ìyàwó mi lẹ́yìn ìyàwó alákọ̀ọ́kọ́ ó yẹ kó bùn ìyàwó alákọ̀ọ́kọ́ gbọ́ àmọ́ kì í sọ̀rọ̀ yẹn kó bùn gbọ́ ní ìgbà tó ṣe pé kò ní pẹ́ púpọ̀ sígbà tí a ti gbé ẹlẹ́ẹ̀kejì níyàwó yọ wáyé kó sì bọ́n gbọ́ lọ́nà tí òfin ní dá wàhálà sílẹ̀ nínú ìgbésí ayé rẹ̀ hmm. wọn lọ ka kún pé dáadáa fẹ́ ṣẹlẹ̀ sí ọ aburú lásán ni lọ́dọ̀ ìyàwó tó ti wà nílé kéèyàn kíyè sára má bàtọ̀ ọmọ ọlọ́mọ jẹ́ má jẹ́ ẹni tó ṣe pé yóò kó bá láàfin ọmọ ọlọ́mọ nítorí pé wọ́n fẹ́ fẹ́ yàwó mi wọ́n lọ ń pọ́ńtì látinú rẹ̀ ń dùn hmm. nítorí pé fẹ́ fẹ́ yàwó ìbànújẹ́ lọ fẹ́ gbé wá fún un tí wọ́n mọ bó ti ṣe sàárín yẹn wọn lòun tí ì ṣe sọ̀láàtì magrib àmọ́ àwọn bá kó wọn ṣe sọ̀láàtì làṣà abìyín lè rè kí ló dé tẹ́ fi lọ́ sọ̀láàtì magrib lára tó fi di àsìkò àṣà tẹ́ ẹ̀ bá ní ìdí kan tó múnádóko tọ́jà pọ̀ ń ló mú yín lọ́ sọ̀láàtì yẹn lára ti gbà wọn ẹ lọ mọ̀ dájú sáká wípé ẹ lẹ́tọ̀ọ́ sáti darapọ̀ mọ́ wọn o nínú sọ̀láàtì làṣà tí wọ́n ń ṣe pẹ̀lú àníyàn magrib nítorí pé níta ti sè wọn ẹ ti dẹ́ṣẹ̀ òfin ṣẹlẹ àìsàn pé téèyàn bá ṣẹ̀ wọn kì í pọnlé hmm. torí ẹ lórí ọ̀rọ̀ ìmáàmù Malik ẹ tó pẹ̀lú wọn pẹ̀lú àníyàn pé ẹ ń tò lẹ́yìn ìmáàmù láti ṣe náfìlà ìgbà tí ìmáàmù bá wá sálámà èèyàn wàá ṣẹ̀ṣẹ̀ dìde nísìn ẹ ti sọ̀láàtù Maghrib ẹ̀yìn rẹ̀ lẹ́wàá ṣe sọ̀láàtù Ìṣà bí ọrùn bí ìgbàgbé bí pẹ́ wà lórí ìrìn àjò ẹ ṣe ṣe ṣe kí ọ̀gá kọ̀ tí ń wa ọkọ̀ kó dúró kẹ́ fi ṣe sọ̀lá ọkọ̀ ìdí nu tẹ́ fi lọ́ magrib lára ẹ lè dára pọ̀ mọ́ wọn pẹ̀lú àníyàn magrib tẹ̀ǹtẹ̀ pé sọ̀lá ti là ìṣá ìlànà ń ṣe. ìbá tí wàá dórí rákà ẹlẹ́kẹta ṣé ẹ̀yàn sálámà kí lè má mú tó sálámà ni tẹ́tùn fi dára pọ̀ mọ́ sọ̀lá ti là ìṣá àbẹ́ joko kabẹ̀ títí tí ìmáàmù tó fi parí rákà ẹlẹ́ẹ̀kẹrin tó sì tashahhud ẹ̀yin náà sì tashahhud ẹ̀ wá sálámà lẹ́yìn ẹlẹ́ẹ̀kejì látún sàlẹ̀sà ilé ìjọba ṣojú. ẹ jẹ́ kí n máa fi àsìkò yìí tó wà létí pé wá síta gbangba tí a mọ̀ sí hudan wa bushra ẹ̀ka ti ìlú àbújá inṣàlá yóò wáyé tí ó sì tún máa wáyé ní gbogbo sunday àkọ́kọ́ ní oṣooṣù tọ̀tẹ̀ yìí yóò sì wáyé ní ọjọ́ karùn-ún oṣù kejì twenty twenty three bàkàtà bíyà ní Mock Plaza Masjid area ten Gariki Abuja ni ó ti wáyé inshallah àwa tí a bá ń gbọ́ nílùú àbújá kí a máa sọ fún àwọn tí wọn ti gbọ́ báyìí kí allah kí ó ṣe nírọ̀rùn fún ẹnìkọ̀ọ̀kan wa sheikh dr sharafdin gbadebo ọrọjí aláṣẹ àti olùdásílẹ̀ alimọdínà center ní pápá abẹ́rẹ́ lógún ọ̀sán àwọn náà ni wọ́n sì máa dá wa lẹ́kọ̀ọ́ ńbẹ insha allah ní aago mẹ́wàá àárọ̀ gẹ́rẹ́gẹ́ kí allah kí ó ṣe wájú náà lọ orúkọ yín o. Àríkùn Sọ́lámù Rọ́hànsìlá, ó kọ́ ibi ẹjú ń pè. Àbìkọ́dì wípé ọkùnrin kan ó fẹnu ìfẹ́ sí ọmọbìnrin kan fóun fẹ́ mhm. Àmọ́ ọmọbìnrin náà wá ní òun ò ọkùnrin náà fóun ò lè fẹ́. Ìyá tó wá bí ọmọbìnrin tó kọnu ìfẹ́ sí ọmọkùnrin yìí dà èmi fẹ́ fẹ́ ó wà lọ bá ọmọkùnrin náà lẹ́yìn ó wá ṣàlàyé fún un pé à òun fẹ́ fẹ́ ọmọkùnrin náà sì gbà fún un àmọ́ àwọn mọ̀lẹ́bí ò fọwọ́ lò ó wá lọ bá àwọn olùmọ̀ ẹ̀sìn nínú ìlú náà ní pé tọ́ba òun òun fẹ́ fẹ́ ẹni wọn ẹbí òun ò fọwọ́ sí i pé ṣé wọ́n lè fẹ́ òun fún arákùnrin. hello hello hello ta ló padà lọ bá ọkùnrin lẹ́yìn ṣé ìyá ọmọ òun ni àjẹ́rò mi. ọmọbìnrin ìyá ìyá tó bí ọmọbìnrin tó pẹnu sí. ṣé ìyá òun lọ́kọ tẹ́lẹ̀ àbí ìyá kò ní ọkọ. ọwá ló wọn fẹ́ ń tòun. ó wá ní ó wá ní ọmọkùnrin yẹn wo òun àwọn ẹbí òwà fọwọ́ sí ó wà lọ́wọ́ àwọn ọdún rẹ̀. ó ti yé ó ti yé ó ti yé ó ti yé. ẹ lórúkọ yín o. aleykum salaam wa rahmatulah. ìbéèrè yín. ìbéèrè mi ni pé a ní àjọpọ̀ tá à ń dá ní kúrúkú wa. Mm-hmm. ó yẹ dẹ́ ẹ ti jẹ́ ìdá tó ń kú ẹni tí wá sí kù láàrin wa tó kú àjẹ ọ bẹ́ẹ̀ni kọ̀ọ̀kan ní ká yá òun ní ogún ní ìdíkù yẹn. ẹni ẹ wá jẹ́ ní tó ń ti rúbà tó ń tà Hello, hello. Ẹni tó fẹ́ tó ní kẹ́ dàgùn kẹ́ tó bẹ̀bẹ̀ fàjọ kẹ́ kò fóun kílẹ̀ ní ń tà kílẹ̀ ní ń ṣe pé ṣe wà lè kó fún kẹ yíya ó ti yé ó ti yé náà ṣe náà ẹni tí wọ́n kọnu sí páwọn fẹ́fẹ́ tí ìyá rẹ̀ wá sí ọmọ lójú kòkòrò kọ́ fẹ́ nígbà tí òwú ọmọ fẹ́ ìyá wa gbẹ̀yìn lọ bọ́ ọmọkùnrin pé kọ́ fẹ́ràn ọmọkùnrin náà wá gbà pé wọ́n fẹ́ ìyá ọmọ tó wọn bá fẹ́ tẹ́lẹ̀ ṣùgbọ́n àwọn mọ̀lẹ́bí ìyá yìí wọ́n yarí pé àwọn lè gbà kó fẹ́ eléyìí torí pé ó kéré sí lọ́jọ́ orí. ǹjẹ́ ṣé ọ̀nà kan wà tí ìyá yẹn lè gbà tọkùnrin yẹn tí ó fi padà fẹ́? ẹ àkọ́kọ́ kò kọ́kọ́ sí èèwọ̀ nínú pọ́mọ ni wọ́n fẹ́ fẹ́ ọmọ ní ẹni tó fẹ́ fẹ́ kò wo kí ìyàwó wa jẹ́ wípé òun lọ́kọ ni òfẹ́ sọ́kùnrin òpin kọ́ fẹ́ràn ntẹ́lẹ̀tẹ́lẹ̀ náà kì í ṣe pọ́ ọmọ rẹ̀ fẹ́ láti pé kọ́ fẹ́ o bàbá wa pé wọ́n jọ ń du ọkọ hmm. ìyá ni wàhálà bá báyìí kọ́ mọ gbogbo ọ̀nà tí ọba gbà tí ó fi mú kí àwọn mọ̀lẹ́bí wọn gbà láti fọ̀n fún ẹni tó fẹ́ fẹ́ o hmm. lábẹ́ òfin ti ṣẹ̀ríà aburú kan ò sí nínú pé ọmọ inú èèyàn lèèyàn fẹ́ ọmọ inú èèyàn lèèyàn fẹ́ lóbìnrin ọmọ inú èèyàn lèèyàn fẹ́ lọ́kùnrin òfin ṣẹ̀ríà gbà kíkọ́kọ́ lè ju lọ ìyàwó lè jọkọ lọ lọ́jọ́ orí. Hmm so ọlọ́mọ nǹkan tó rí lọ́bẹ̀ tó fi wá lu ọwọ́ ọlọ́mọ tó rí tó ṣe pé ọ̀ǹtaná sí lójú tó fi fẹ́ rọ́ lu ọbẹ̀ hmm. ẹni tó fẹ́ fẹ́ lọ́kọ yẹn kò sí nǹkan tó burú mbẹ̀ lópin ìgbà táwọn ìjọba fi lọ́kọ bá ti fi lọ́kọ hmm. torí ẹ̀ kò sí ìbéèrè kan tó tuntun nù lẹ́yìn hmm. ẹlẹ́ni dájọ́ lọ́yọ̀ọ́ sọ ẹnìkan wá wà tí àsìkò àti pàjọ tí ò tí tó ọwọ́ abẹ́bẹ̀ fún pé kí ajé kóun ó fo àwọn ẹni tó wà níwájú òun kóun tètè kówó òun mọ̀ pé nǹkan tí ń nǹkan tó jẹ́ haram ni bí ẹni tí ń tọ́kí àbí ta sìgá ògógóró àti bẹ́ẹ̀ lọ ṣé kẹ́ ẹ ràn án lọ́wọ́ ẹ má bá ràn án lọ́wọ́ ti ràn án lọ́wọ́ lórí ìbàjẹ́ lẹ́yìn náà gan yẹ máa dájọ́ hmm. torí tẹ́ ń béèrè òun tún ó ti kọjú kọ́kọ́ béèrè hmm. torí pé tẹ bá jẹ́ni tí ń jọ ń dàjọ pẹ̀lú ẹ̀ gbogbo ìgbà tó bá kájọ náà ẹ ti ràn án lọ ìlọsíwájú hmm. ọba nídìí iṣẹ́ tí ń ṣe tí ò dáa hmm. torí rẹ̀ àwọn èèyàn tó dáa tí ń ṣiṣẹ́ tó dáa lèèyàn jọ máa dájọ́ hmm. tí ó fi já sí pé à ń jọ ranra wa lọ́wọ́ àmì eléyìí ìrànlọ́wọ́ àti tẹ̀síwájú ní ìbàjẹ́ ni sìgá máa ṣe ń tọ́ dáa ni sòrẹ́ kan kó bá láàfin àwọn èèyàn ọpọlọ dúdú gbogbo fùkú dúdú gbogbo náà dúdú èèyàn hmm. wá di pé yọọ máa wúkọ́ hmm. ikọ́ òfò <laughs> eléyìí tó ṣe pé yọ padà dá rẹ̀ sí gbogbo oríkèé ara rẹ̀ hmm nígbà tó bá yá àwọn mọ̀lẹ́bí ọmọ wa sanwó ọjà táwọn ọ̀rà hmm. ẹni tí ń ta sìgá kò lè jẹ́yàn rẹ̀ hmm. nítorí pé òfin ṣẹ̀rí àti sìgá lé ìwọ̀ tí ọba yí ọ lọ ń gbọ́ lónìí o hmm. ni sìgá tẹ̀ ń ta o ni sìgá tẹ̀ ń mú yẹn torí pé ńlá ka méjì òsì tó sọ pé sìgá da afárá tó bá ka pálí sìgá tẹ̀ ń ta gan ó rí mbẹ̀. wọ́n ní obìnrin tó wà nílé ọkọ tó wá ń sọ fún bàbá ah, yìí ó ń sọ fún bàbá rẹ̀ báwọn torí pé ó ní wàhálà yìí ọ̀pọ̀ tí ọkọ tí ó ń dì lé òun lọ́rùn ọmọbìnrin yìí sápadà ní ọ̀dọ̀ ọkùnrin yẹn pẹ̀lú gbólóhùn pé mo bọ́ ọ dànù àmọ́ kò tí owó sọ̀dá kí àwọn nǹkan míì tó tún farapẹ́ padà fún ọkùnrin náà bàbá ọmọbìnrin yìí kò sì tí ì ọkọ tàbí kó tiẹ̀ gbọ́ nǹkan kan láti ọ̀dọ̀ ọkọ láti fi mọ bí ọ̀rọ̀ yìí yóò bàbá obìnrin yìí wá ń bèrè pé ẹ dákun kí ni àwọn lè ṣe àbí ọ̀nà wo ni àwọn lè gbà tí ọ̀rọ̀ náà tí yóò fi yanjú tí tí irun lè fi tí ó fi tán lẹ̀. ẹran tó àgbàlagbà lẹ́yìn nígbà yìí lẹbi máa ń kò sí ní wòye kan yín wá dálé mo sùn sọ́dọ̀ yín hmm. so tí ọkọ bá wá fúnra ara rẹ̀ yín ó pè ní ẹ lọ bá hmm. nítorí pé àkọ́kọ́ ọmọ yín ló kókò nílé ọkọ hmm. kì í sọkọ ló lé nílé. Mm ẹ bá ní tó bá níyàwó rẹ fẹ́ ìwà àti bàbá rẹ jọ wá ẹ rédè ń hmm. nítorí pé ọmọ yín nìsín ni suyin tó ti kọwọ yín bọ pò hmm. ọmọ yín ò nílé ọkọ gbé sọ ẹ̀yin ní ọyẹ kẹ gbà láyè kó filé ọkọ lẹ hmm. ọmọ tí wàá kókó lọ́dọ̀ ọkọ ọwọ́ àfohùn sọpọ ń bọkọ dànù èyí tó ṣe kó ṣeé ṣe kọkọ ọmọ gbọ́ ambọsibọsi wọn máa dábàá pọ dasọdá kí òun padà torí rẹ̀ gbèsè ọ̀dọ̀ tiyín lọ wà ní ìsìn ẹ̀yin tẹ́ sì mú àwọn èèyàn lẹ́yìn tẹ́ pé ọkọ tẹ́ bá sọ̀rọ̀ so torí kọ́mọ yẹn lè padà sí ọ̀dẹ ọkọ rẹ̀ hmm. tí wọ́n bá wá rojọ́ tó bá hàn pọ́kọ náà wọ́n fẹ́ fi iṣẹ́ pa ọmọ yín lórí bíi ràkúnmí àbí hmm. kẹ́tẹ́kẹ́tẹ́ á wàá fi yé i pé ìyàwó lọ fẹ́ ọ̀fẹ́ lọ́mọ ọ̀dọ̀ hmm. ìyàwó lọ fẹ́ ọ̀fẹ́ lẹ́rú so tí gbogbo eléyìí náà bá ti yé kò sí tàbí ṣùgbọ́n wípé nǹkan tí kò fẹ́ lọ dáadáa yóò máa lọ dáadáa. abùkátà hmm. láti jẹ́ pé apàkíyèsí àwọn fẹ́yàwó fẹ́yàwó. Hmm. ọ̀pọ̀lọpọ̀ nínú wọn máa ń rò pé ìyàwó táwọn fẹ́ wọn wọ́n fà wọ́n lẹ́rù ni. tó hmm. wọ́n wá máa fi gbogbo àwọn iṣẹ́ wọ́n máa fi pa ọmọbìnrin lórí. lọ́nà tó ṣe pé òǹgàn onímọ̀ tó máa lé ọkọ tó ń wà ju ilé ìmúnisìn lọ. tó bọ̀ yẹ kó rí bẹ́ẹ̀ ó pé sọ́dọ̀ rẹ̀ kó wá jayé ni ó pé sọ́dọ̀ rẹ̀ kó wá gbádùn ni ó pé sọ́dọ̀ rẹ̀ kó fi jẹ́ pé ìwọ ọmọ pàrọnù rẹ rẹ ọmọ àdùnnú so tí olúwa ẹlẹ́dàá bá fún ọ sí alhamdulilah tí o bá sì fún ọ sí ọmọ wọnà láti tún wà rẹ sí ìyá tá a fi jẹ obìnrin tó fi sá lọ ó dájú pé kìí ṣe àkékeré hmm. torí ẹ àyàfi tó bá kóbìnrin náà jáwé sóbì. Hmm. ẹ lórúkọ yín o. wàhálẹ́gùn abdullah. aleykum salaam wa rahmatulahi wa barakatuhu. ìbéèrè yìí. mo ní ìmáàmù ìmáàmù àrùnkírun ní olóko mẹ́rin lọ́wọ́ tó ibi tí ẹ ti máa mo ti jókòó kàtàyà alákọ̀ọ́kọ́ wá lọ ẹlẹ́ẹ̀kẹta tí a ti ta lólobó ó wá padà lọlẹ̀ ó jókòó padà irun bàjẹ́ bẹ́ẹ̀ wọn àbí irú ìṣẹ́wọ́n ti dìde hmm. níbi tó ti yẹ kó jókòó ẹ hmm. bùkátà láti ṣe subahánàláhi pẹ̀lú àṣejù débi tẹnìkan bá ti ṣe subhanallah ó ti tó hmm. màdóòsì ti dìde nàró tápin ẹ máa bá sọ láti yẹn lọ hmm. náà tó bá kú fẹ̀rẹ̀ kẹ sálámà yóò forí kanlẹ̀ lẹ́ẹ̀mejì hmm. ẹ̀yìn wá gbà náà ni ó tó sálámà so pípadà tó padà sí joko, yẹn ń bẹ náà àwọn fuqaha kó sọ láti yẹn gbàdé so kò yẹ kó padà sí ìjókòó nígbà tó ti dìde dúró dọ́gba pín òní tàtórí ọ̀ràn yẹn kó padà sídìí àti yé èyí tí ò tọ́ra yẹn. Hmm. wọ́n ní báwo ni obìnrin tó jẹ́ opó tó sì jẹ́ oníṣẹ́ ìjọba yóò ṣe ṣe opó tiẹ̀ torí pé wọn ò ní fún láàyè láti lo iye oṣù àti ọjọ́ tí Islam sọ pé kí obìnrin tó bá pàdánù ọkọ rẹ̀ ó fi ṣe opó àbí ṣé ẹni tí ó ń dá ọjà ara rẹ̀ tà tí kò sì sí agbára jíjẹ mímu fún oṣù mẹ́rin àti ọjọ́ mẹ́wàá lè máa lọ sí ṣọ́ọ̀fù ìtajà rẹ̀ wéré kó sì padà sí lébí láfarajọ ìbéèrè yìí wọ́n ní báwo ni obìnrin tó ti dé ìkórìtà kò ṣe èélà mọ́ yóò ṣe ṣe yídà rẹ̀ nígbà tí ọkọ bá kọ̀ sílẹ̀. alhamdulilayi obìnrin tó ti dàgbà débi pé kò ṣe nǹkan oṣù mọ́ hmm. tọkọ rẹ̀ bá kọ̀ sílẹ̀ yóò jókòó oṣù mẹ́ta gbáko ti kàlẹ́ndà ìsìn Islam hmm. tó bá ti jókòó oṣù mẹ́ta gbáko àjẹkù ti parí nù hmm. ó ti parí ẹ̀ẹ́dà rẹ̀. tí ọba jẹ́ pé ìjọ kẹẹ̀ẹ́dógún hmm. nínú oṣù tá a wà ń bẹ̀ ní sin ṣàbàn lápèjúwe ní ọkọ̀kọ̀ọ́lẹ̀ oṣù rọjà kápẹ́ ìjọ kẹẹ̀ẹ́dógún oṣù rọjà bìí kápẹ́ ńlọkọ̀kọ̀ọ́lẹ̀ ọkọ̀ tí wàá kọ́ ọ́lẹ̀ ní akọ ọjọ́ kẹẹ̀ẹ́dógún yìí akọ dé tirẹ̀ lẹ̀ hmm. sọ yóò wá ṣe yóò ti kú títí tó sùn yóò fi parí. yóò wá ka iye ọjọ́ tó ń fi jókòó yóò jókòó oṣù ṣàbán yóò jókòó oṣù rọmọbọ́n hmm. iye ọjọ́ yòówù tó ń ka àwọn bá jẹ àwọn àṣẹṣẹ wa tún padà sí di rọjà ìpéjọ hmm. mélòó ló fi jókòó lóṣù rọjà àwa hmm. rí i pé ọjọ́ mẹ́rìnlá àbí mẹ́ẹ̀ẹ́dógún kápọ́jọ́ mẹ́ẹ̀ẹ́dógún ló fi jókòó títí tó su rọ́jàbù yẹn ti tán àmọ́ nínú ìṣirò a rí i pé rọ́jàbù tọdún yìí ó parí ní ọjọ́ kọkàndínlọ́gbọ̀n hmm. so lábẹ́ òfin yóò tún jókòó ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún kún ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún tàkọ́kọ́ hmm. kó lè bá a di ọgbọ̀njọ́ hmm. yẹnni kó sọ àkọ́kọ́ ọ gbọ́dọ̀ pé ọgbọ̀njọ́ tó bá pààrin rẹ̀ ẹni kíkọ́ lẹ̀ ń bá wáyé sàmóṣù kejì ní tó bá kà gẹ́gẹ́ bí oṣù ojú ọ̀run bá ti ṣe wí ni ìkọkàndínlọ́gbọ̀n àbọ̀gbọ̀njọ́ hmm. bẹ́ẹ̀ náà lóṣù kẹta ọjọ́ kọkàndínlọ́gbọ̀n àbọ̀gbọ̀njọ́ hmm. ṣùgbọ́n tà kọ́kọ́ yẹn yóò jókòó lẹ́yìn ìgbà tó sùn kejì kẹta bá pé hmm. lọ́nà tí a bá fi àwọn ọjọ́ tó fi jókòó kún oṣù àkọ́kọ́ ohun tí ó fi pọ́gbọ̀n jọ lẹ́yìn ìjẹ́bù oṣù jẹ́ wọ́n ní obìnrin tí ń ṣiṣẹ́ ìjọba ìdíjọ́jọ́ ẹni tí ń dọ́jà tiẹ̀ tà àmọ́ tí ò lágbára àfi kọ́ lọ sí ìdí àtẹ rẹ̀ kó lè bá àárín tí ọ̀jẹ̀ tí ò mú. Hmm. báwo ni ẹ ti ṣe sopó lẹ́yìn ikú ọkọ rẹ̀ ẹ gbàgbé pé wàá jókòó oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá lẹ́yìn ìgbà tọkọ rẹ̀ bá kú òfin Allah ni hmm. òfin Allah kò ṣeé má tẹ̀lé hmm. so lè fún ọ ní ọjọ́ tí ó tó oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá kó fi jókòó kalẹ̀ torí pọ́kọ rẹ̀ bá kú òfin tèèyàn ni. so tófin ti Allah tọba bá takò gbogbo àná láti mọ̀ pé ti Allah ọ̀nà àgbọ́dọ̀ tẹ̀lé hmm. nítorí di eléyìí báyìí àgbọ́dọ̀ fi etí wa pàlàbọ̀ fún Allah hmm. ká dúró nídùú pé ah, èmi ò lè tẹ̀lé yìí o hmm. nítorí pé ah, a jẹun àwọn ah, á jẹun sóúnjẹ ni ọgbọ lọ́wọ́ ìyá sàárì ọjẹun sóúnjẹ ni ọgbọ lọ́wọ́ ìyá àtijọ́ gbendẹlọ kìyàmù olúwa bá sọ pé ṣe nǹkan báyìí ọgbọ́dọ̀ ṣe náà ni mm. so o lè lọ bẹ̀bẹ̀ níbi iṣẹ́ rẹ kí wọn bọ dá iṣẹ́ rẹ dúró kí wọn fi rọ mm. títí dìgbà tó fi jókòó sùn mẹ́rin àtijọ́ mẹ́wàá tó bá jẹ́ pọ̀ ń jáde ńlé ọkọ rẹ ọ̀nlọ́ jókòó sídìí àtẹ hmm. ìwọ tọkọ rẹ kú ah! ó túmọ̀ sí pé jábútẹ́ báyìí lọ́mọ kọ hmm, hmm. lẹ́gbẹ̀ẹ́ àjẹfùfù ajámàlà òfun àjẹfùfù ajámàlà jẹ̀bà lọ́lá lórí kọtẹ lófin Allah ẹ̀yàn àfi tí nǹkan bá pin pátá porongodo tí ọ̀sọ́ náà mi àṣìrẹ́ ni tó lè sàánù rẹ tó fi máa rí jẹ tó fi máa rí mu torí ikọ́ mọ́bà wa kú sídìí pọ̀ ń sopọ̀ yùn Islam lè gbà ìbọyá wọn lọ ṣiṣẹ́ bóyá ọgbọ̀n ṣẹ́jú hmm. tó fi oúnjẹ tòní jẹ ó sì padà síbi kíá hmm. ìyá ti pọ̀ wọṣọ dúdú o hmm. tó fi mọ̀ pé opó leléyìí o àbọ̀ lọ dán orí rẹ̀ pọ́ndára wọ́n lè mọ̀ pópó leléyìí Islam ọ̀fara mọ́ gbogbo eléyìí tó bá jẹ́ pé ìwọ náà lè dáhùn ṣé dandan iná ní kó jáde kó tó oúnjẹ jẹ àbọ̀ láwọn ẹni tí ń ṣàánú rẹ̀ torí pẹ́ lómi ọ̀tọ̀ ni tí wọ́n wí nù béèrè hmm. ọ̀tọ̀ ni tí ń ṣẹlẹ̀ hmm. nítorí ó lọ́nà tásìrì rẹ̀ fi ń bò tí fi ń jẹ tí fi mu hmm. ṣùgbọ́n kó mọ̀ bá àdé wípé ńgbọ̀ ọba jáde opó tó bá padà sí ṣọ́ọ̀pù rẹ̀ àwọn míì ó ti mú ṣọ́ọ̀pù sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wọ́n ti gba gbogbo kọ́sítọ́mà máa lọ́wọ́ ìdíje ayé nìkan ló fẹ́ mú máa jáde kìí ṣe bí ní pa. naam jazakumullahu khairan sheikh ẹ lórúkọ yín o aleykum salaam wa rahmatulah ọkọ ìgbà tí ń pè pápápá o. màálù sọ sọ̀rọ̀ láti Abẹ́òkúta. ìbéèrè yín. náà ìbéèrè mi alákọ̀ọ́kọ́ òun náà ní bẹ́ẹ̀ ní tó lè gba ìrírí tuntun àbí kẹ́ ilé ìtajà tuntun àdúrà wo ni ìbẹ̀rẹ̀ àkọ́wà tí a lè ṣe sí. ìbéèrè ẹlẹ́kejì òun náà ní bẹ́ẹ̀ ní kó bá ní bá fẹ́ ṣe sọ́nà tó ti sọ́nà tó rí ṣáàjì lọ́kà mm-hmm. ń jọ alẹ́ ìjà èèyàn wá sọ di ìdajì ìyẹn dẹ̀ ti jẹ́ ṣèkíyàmù lẹ́yìn èwo lè yẹn máa kọ́kọ́ mú wá nù ẹ̀ ṣèkíyàmù lẹ́yìn yẹn máa kọ́kọ́ mú wá ni àbí súnmọ́ bí ìjà yẹn máa kọ́kọ́ mú wá. alhamdulilayi ẹni tó bá kó lọ sílé tuntun kò sádùn àkáǹtì ṣẹlẹ sọ pé kò sí àbílẹ̀ ìtajà tuntun kò sí torí pé ṣẹlẹ àìfẹ́ kọjá gbogbo àwọn nǹkan yẹn mm. àmọ́ tó bá sàdúà nítorí ká burú kọ́mọ̀ bá ṣe ọ ní gbogbo ìgbà tó bá wà ń bẹ a'udhu bi kalimatillahi tammati min sharri ma khalaq hmm. kò sí wàhálà ń bẹ. Hmm. ètò sì jẹ́ létà ń gbé gbogbo ìgbà tẹ́ máa ń ké suratul baqara àti ala imran nínú irú lébà àṣetọ́nù ní bá ń gbé bẹ́ẹ̀. Hmm. so wọ́n ní téèyàn bá ti ṣe súnà méjì rákà méjì ti máa bẹ lẹ́yìn salatul àfìgbà tẹ́ bá tó jí lóru rákà hmm. méjì ẹ̀yìn ṣáì tí ò téèyàn bá ti mọ̀ pé tí mo bá ti délé ìní ṣe hmm. ṣé mọ́ṣáláṣí kò tó jáde ìyẹn rákà méjì ẹ̀yìn ṣáì nù mọ́jẹ̀ ọpẹ́ sí ìṣáì hmm. àmọ́ táwọn sọ̀hábà máa ń ṣe ni pé tí wọ́n bá ti délé tà ìdélé náà máa ń ṣe tí wọ́n bá ti mọ̀ pé ò lè ṣe bẹ́ẹ̀ àjẹ́ pé ṣe mọ́ṣáláṣí kò tó lọlé tó bá ti wá jí lóru máa ṣe kìyàmù léèlì rẹ tó bá fẹ́ wọ́n ní ẹ jẹ́ ká ṣe báyìí náà ẹ jẹ́ kí n máa fi tó wa létí pé wá síta gbangba tí a mọ̀ sí hudan wa bushro lẹ́yìn tí ó jẹ́ ti ẹ̀ka ìlú àbújá olúlé wa nàìjíríà tí yóò sì máa wáyé inshallah gbogbo sunday àkọ́kọ́ tó bá bẹ̀rẹ̀ oṣù kọ̀ọ̀kan yóò wá wáyé ní ọjọ́ karùn-ún oṣù kejì twenty twenty three bàkàtà bíyà ní mọ́ plaza mosque area ten gariki abuja ní aago mẹ́wàá àárọ̀ gẹ́gẹ́ ten a.m. prompt ní ọjọ́ karùn-ún oṣù kejì twenty twenty three inshallah sheikh dr sharafdin gbadebo ọrọjí tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọdínà center ní pápá abẹdẹlógúnmọṣọ àwọn náà ni wọ́n sì mọ dáa lẹ́kọ̀ọ́ gbogbo àwọn ará àbújá tí a bá ń gbọ́ kí a sọ fún àwọn tí wọ́n àti gbọ́ báyìí allah yóò ṣèwájú ìgbà náà lọ àwọn ní ṣé ó ṣe òfin allah ṣé ó ṣe déédéé òfin allah obìnrin aláboyún tó kọ ìbálòpọ̀ fún ọkọ ẹ̀ látàrí ìnira tí ó ń bá fúnra níbi oyún tó ní èyí tó mú ọkọ bínú sí sọ pé àwọn mọ̀láìkà ń ṣẹ́dílé wọ ìyàwó náà bó tilẹ̀ jẹ́ pé ìyàwó yìí kì í kọ ìbálòpọ̀ fún ọkọ tẹ́lẹ̀ láwọn àsìkò tó ti fi wà nínú oyún sẹ́yìn ǹjẹ́ lóòótọ́ wá ní pé àwọn mọ̀láìkà wọn ò máa ṣẹ́dílé irúfẹ́ ìyàwó bẹ́ẹ̀ níbàámu pẹ̀lú bí ọkọ ṣe sọ. alhamdulilayi obìnrin òun ló di wá di sẹ̀ sínú òun ló sì máa irú ìrora eléyìí tó ń jẹ látàrí òun di di òṣìṣẹ́ tàbí ṣùgbọ́n ló ẹlẹ́dàá náà sọ wípé níní oyún yẹn wàhálà ni àmẹ́lẹ́tò ọmọọ̀hó kòròhà wọ̀wọ̀bọ̀àtò kòròhà ìyá rẹ̀ ó lóyún rẹ̀ sínú pẹ̀lú wàhálà àti ìpọ́njú ìgbà tí ó tún bí ọ náà ọwọ́ hmm. ọkọ náà yẹ kó lè ṣe sùúrù hmm. ẹ kí wọn náà lè máa kóra rẹ ń jánu kọ́ mọ̀ jẹ́ pé gbogbo àti nǹkan bá kàn ti wù ọ́ tó ti rí ṣe orí òní ní pé má hmm. so eléyìí náà sínú pé yẹn náà gbọ́n so nítorí de eléyìí kí ló burú mi tó fi ṣe lọ́rùn lẹ̀ níwọ̀nba obìnrin tó bá tún lóyún náà ìgbà míì ó lè bùkátà sí kọ́kọ́ ọmọ bá nítorí kí ọ kọ̀ọ̀rọ̀ ńlọ́rùn hmm. ìwọ wá ń fi ti tẹ́lẹ̀ òun fi ń ṣàkàwé pé tẹ́lẹ̀ kìí kọ̀ fún ọ hmm. ó ṣe wá jẹ́ pé sìn á ṣé bákan náà làwọn èèyàn wà. Hmm. bó ṣe rí lónìí ò ní rí bẹ́ẹ̀ lọ́la ṣèbọ́jú ayé rẹ̀ ń tẹ̀síwájú ọ̀ ń dàgbàlagbà ọ̀ ń darúgbó so ó rí i pé eyín rẹ̀ ń tẹ́lẹ̀ ọ̀ràn iṣan iṣan ẹran ọ̀ràn tó máa jẹ́ bí ìgbà tó ń jẹ wàrà ní ìsìn báyìí tó bá dán wò kíkà lẹ́yìn rẹ̀ ọ̀kà <laughs> so bẹ́ẹ̀ ni ojoojúmọ́ lèèyàn yí padà so ọ m máa ní ọ gbọ́dọ̀ máa ní àánú hmm. fún ìyàwó rẹ lórí nǹkan tí máa ń ṣe débò náà lọ sọ pé kọrọ ńlọrùn hmm. kìí gbà fún ọ tẹ́lẹ̀ ló lóyún látẹgùn hmm. ló kóyún bọ nù ọjọ́ bó ti ṣe jẹjẹ. wọ́n ní àwọn gbọ́ pé haram ni owó tó ń ta resort téèyàn ní nípasẹ̀ màgòmágó ìdánwò mọ́jáde pé haram ní irúfẹ́ owó bẹ́ẹ̀ wọ́n ní báwo wá ní ti ọmọ ẹ̀kọ́ṣẹ́ tí wọ́n ní kó máa dárúkọ oríṣiríṣi àwọn irinṣẹ́ lédè yorùbá léyìí tí wọn ò sì fi kọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àyàfi èdè english náà ni wọ́n ń sọ pé irinṣẹ́ léyìí ó kọ̀ rẹ̀ lélẹ̀ èdè òyìnbó ni wọ́n fi ń pè fún wọn ò pè fún ní yorùbá wọ́n lọ́jọ́ freedom ẹ̀ àmọ́ orúkọ àwọn irinṣẹ́ kan bẹ̀ tí wọ́n sọ pé kó máa dárúkọ ní èdè yorùbá kọ̀ wá mọ èdè yorùbá ọ̀hún láti máa fi dárúkọ àwọn irinṣẹ́ náà àwọn kan wá ń bẹ tí wọ́n ń ṣùgbà rẹ̀ tí wọ́n dó yìí ní ọjọ́ freedom ẹ̀ àwọn ni wọ́n wá ń sọ fún wọn wá ń sọ sí kẹ́lẹ́kẹ́lẹ́ létí tí tó fi padà rí wí jáde wọ́n ní irúfẹ́ ọmọ iṣẹ́ báwọn náà wọ́n ní iṣẹ́ pé in tí wọ́n dánwò fóun náà ọ bọ́ sí abẹ́ màgòmágò ìdánwò. ìbéèrè yẹn erémadé lásán ni kò ní ìtumọ̀ kankan. Hmm. nítorí pé ẹ̀ ń sọ pé ìdánwò náà ṣe fún lọ́jọ́ freedom sí ìdánwò rọ̀ wọ́n máa ń ṣe lọ́jọ́ freedom. <laughs> gbogbo ilé àwàdà lásán lélẹ́yìn hmm. ó ti kọ́ sí ó ti yanjú gbogbo ilé ìwọ̀n àṣà lásán lẹ́fẹ̀ẹ́ sí hmm. kò ní ìtumọ̀. kọ̀bá àmúkọ rẹ̀ ló gbéra kọ̀bá àmúkọ rẹ̀ Yorùbá gbogbo ilé ìbọn máa ṣẹ́. ẹ̀ẹ́n jẹ́ pé ó sì kọ́ ẹ̀hẹ́n iṣẹ́ tó sì mà tọ́ mà ni ìwọ ọ̀gá fi rí i pé yẹ́sì o lè fọwọ́ sọ̀yà pọ̀ mọ́ ilé lọ dájú. Hmm. sọ́jà tó ti ṣe jẹ́ hmm. wọ́n á ń bi léèrè pé bó la pe spanner lédè yorùbá sọ́gà rẹ̀ náà mà. sẹ́bàrà <laughs> ń tà ń wí náà nù ètè elédè la kà kún hmm. àwọn kátí kún yorùbá náà sì wá lè rókọ fún spanner irin tá à ń fi túrin <laughs> ẹ̀kẹ́ ló lé nu eléyìí gàtẹ́ ẹ̀ fi kọ́ ma ẹ̀ ọmọ wa kánà ni torí bàbá bí ọ̀gá náà ó náà dẹnu pé àlóòótọ́ àrònú rẹ̀ rí ọjọ́ bó ti ṣe ṣe. <laughs> ẹ lórúkọ yín o. asalaamualeykum wa rahmatulahi wa barakatuh ó kọ́ nígbà tí ń pè yín. orúkọ mi ni jẹ́lẹ́mi láti ọ̀tà ọgbọ̀n ṣe. ìbéèrè yín. ìbéèrè mi ni pé jẹ̀lẹ́lì tí mo ń jẹun ṣé nínú orúkọ ọlọ́run tó ń jẹ́ àbùtẹ̀lẹ́lì ni àbí tẹ̀lẹ́lì lásán àti pé kí ni ìtumọ̀ ẹ̀. ó ti yé ó sí nínú orúkọ allah tó jẹlẹl àbí sọbúr àbí yaqin so àbí rasheed àwọn eléyìí ò sínú orúkọ allah wọn máa jẹ ní sangiliti rẹ báyìí láì fi abudu sí ẹjẹ ló ti ṣe jẹ. ẹ lọ́kọ̀ yín o. aleykum salaam wa rahmatulahi wa barakatuhu. àbá bilal ló sọ̀rọ̀ láti. láti. láti uae. ìbéèrè yín. kọ́lọ́ ní aláṣẹ́kù àpẹẹrẹ kó bá ọ̀dọ́ lẹ́bi lórí dáadáa. náà ẹni tí ó fẹ̀nà ṣàníyà níyàwó mm-hmm. tó ti wá ṣe àìsí àmọ́ nà ṣàníyà ẹ gbé olójú ayé ẹ̀ nígbà tó wá ti ṣàìsí báyìí ẹni tó fẹ̀nà ṣàníyà níyàwó nà ṣàníyà ẹ ó kí olójú ayé onítọ̀hún mm-hmm. so ó ti wá kú báyìí nà ṣàníyà ẹ wá ti padà sínú ẹ̀sìn títí ẹ̀ mm-hmm. ó wá kó àwọn ọmọ lọ lọ́kùnrin àti lóbìnrin kí ni ẹ̀tọ́ fámílì lórí àwọn ọmọ yẹn yálà wọ́n fẹ́ ṣègbéyàwó ni àbí tí wọ́n bá bímọ. ó ti yé. alhamdulilayi ẹni tó fẹ́ nọ̀sọ̀rọ̀níyà níyàwó ẹ̀mẹ́ hmm. nọ̀sọ̀rọ̀níyà ti di mùsùlùmá hmm. ní ojú ayé ọkọ ọkọ kú tán ó tún padà sí di nọ̀sọ̀rọ̀níyà hmm. lábẹ́ òfin aláwọ̀ nípa padà sí di nọ̀sọ̀rọ̀níyà wọ́n sọ pé irtadat ó fi islam sílẹ̀ ó yà kèfèrí so ó sì kó àwọn ọmọ lọ ó sọ àwọn náà di kèfèrí hmm. so kí ni ojúṣe àwọn mọ̀lẹ́bí ojúṣe kí ni wọ́n bá ṣe hmm. mọ̀lẹ́bí yẹn àwọn náà ti kọ́kọ́ dẹ̀bi okùn ṣòkòtò hmm. nítorí pé tí ìyàwó ọmọ yín tó ń bá di kèfèrí lẹ́yìn ikú ọmọ yín kò yẹ kẹ́ ẹ jẹ́ pé ẹ wá sọ̀rọ̀ alẹ̀ àwọn ọmọ ọmọ yín tí wọ́n á di kèfèrí rárá o rárá so ká sì kíyèsára olúwa ẹlẹ́dàá wa ó gbà fún àwọn ọkùnrin mùsùlùmí láti fẹ́ àwọn ahlul kitabi níyàwó kìí ṣe nítorí kí wọ́n lè bá a ṣe islam lójú ayé nígbà tọkọ wọn wà láyé hmm. pé tọkọ bá ti wá kú tán wọ́n yí padà wọ́n di nǹkan mi hmm. rárá o ẹni tá a bá ti mọ̀ pé bẹ́ẹ̀ ni ó ṣe pọ̀tọ́ ká fẹ́ tẹ́lẹ̀ náà hmm. ẹ̀sìn islam sọ pé tó bá fẹ́ ahlul kitab níyàwó kìí ṣe túláàsì kó di mùsùlùmá kó tó di fẹ́ lè jọ gbé ó lè wà lórí ẹ̀sìn rẹ̀ ó wà lórí ẹ̀sìn rẹ̀ títí tí wọ́n fi kú kò sí nǹkan kan tó sọ wípé ó ṣe sẹ́kù lórí ẹ̀sìn rẹ̀ hmm. lẹ́yìn ikú rẹ̀ hmm. nítorí pé tẹ́lẹ̀ náà kì í ṣe mùsùlùmá ṣebí wọ́n ló finú fẹ́tọ̀ sọ́pọ̀ fẹ́ ṣe islam hmm. kí lọ́wọ́ adé tó ti torí ikú ọkọ tó lò ṣe islam mà ọkọ rẹ̀ mà kọ́ lọ́la àlùjáná tó wọ̀ òǹkọ́ ló ní iná tó ń bẹ̀rù so olúwa ẹlẹ́dàá wa tó dá wa ló lálùjáná òun ló ní iná kò ti torí pọ́kọ kú kọ̀ wá lọ́sẹ̀sìn mà torí pé olúwa ẹlẹ́dàá wa alààyè ni ní gbogbo ìgbà lọ́jọ́kọ́jọ́ títí láéláé ọ hmm. máa ń tó ń ṣe hmm. ó sì máa ń tí ń ṣe ọ hmm. òun lọ́ba tí ó ṣe ṣirò fún ọ tí ó sì dájọ́ fún ọ. tí wọ́n bá wá fẹ́ láti jẹ́ pé ọ fẹ́ ṣe islam kù so kí ló dé tó fi wá kó àwọn ọmọ lọ sínú ṣe kèfèrí wàá kó àwọn ọmọ o kó wọn kó nu islam o kó wọn lọ sí ti ṣe ọ bẹ̀rù allah ọ̀ràn tí a túnbọ̀ tán èyí tó bá sì ti dàgbà nínú àwọn ọmọ náà kí ló ṣe yín tẹ́yìn fi fẹ́ islam sílẹ̀ tẹ́ lọ́ọ́ di kèfèrí hmm. torí pé pé ìyá yín òun lòun ṣe islam hmm. kò pé òun ó sì wáá bímọ fún mùsùlùmí láti pilẹ̀ àjẹ́ pé jàǹbá lọ bá wọlé ọkùnrin yẹn hmm. ìjàǹbá yìí sì ṣòṣo kìí ṣèṣore àtúbọ̀tán àtàbádé rẹ̀ kìí dáa fáwọn ẹni tó bá ṣe ẹ jẹ́ kí n máa fi àsìkò yìí tó wà létí pé wà síta gbangba tí a mọ̀ sí húdà wọn àbúṣọ ẹ̀ka ti ìlú àbújá yóò tún wáyé inṣàlá ní ọjọ́ karùn-ún oṣù kejì fẹ́ńjọ ní sẹ́rì bàkàtàbíyà inṣàlá ní aago mẹ́wàá àárọ̀ gẹ́gẹ́ ní mọ́ eh, plaza masjid mount plaza masjid ni ó ti wáyé ní area ten ìdàrẹ̀kí àbújá láago mẹ́wàá àárọ̀ gẹ́gẹ́ asheikh dr sharafdin gbadebo ọ̀rọ̀jì aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá abẹ́rẹ́ lógún oṣù àwọn náà ni wọ́n sì máa dára lẹ́kọ̀ọ́ inshallah àwa tí a bá ń gbọ́ lábújá kí a sọ fún àwọn tí wọn àti ìgbọ́ allah yóò sọ ẹnìkọ̀ọ̀kan ju ìgbà náà lọ bẹ́rẹ̀ tawhid láti tèdè wọ́n ní iléeṣẹ́ sólà tó ń ta ọjà rẹ̀ pẹ̀lú owó ọjà owó rè ọjà rè àti owó san díẹ̀díẹ̀ ṣùgbọ́n táwọn onísan díẹ̀díẹ̀ wọ́n máa ń mú àlékún bá owó wọn látàrí pé wọn ò rí san tán lẹ́ẹ̀kan náà wọ́n ní ṣíṣe bẹ́ẹ̀ tí àlékún bá owó àwọn tí ò rí san tán lẹ́ẹ̀kan náà ṣé kì í ṣe pé rìbá ọwọ́ eléyìí bí. rìbá ọwọ́ bẹ́ẹ̀ kọjá máa jẹ sọlá kọjá mẹṣíìnì kọjá mọ́tò kọjá lé sí hmm. nǹkan tó burú bẹ́ẹ̀ lópin ìgbà tó bá jẹ́ pé wọn ò ní tìtorí o tètè sanwó tó sùn yìí kí wọn wá fowó kún hmm. tó má ti fowó kún ìgbà náà ló di rìbá. Ah, wọ́n ní àwọn gbọ́ wàásù kan pé ẹni tíyàwó ẹ̀ bá ṣe zìnà tíyàwó yẹn wá túbá pé ọkọ lè gba ìtúbà rẹ̀ pẹ̀lú kíkẹ́yìn sí lórí ibùsùn fún ogójì ọjọ́ pé ṣe eléyìí ó ṣe déédéé nínú ṣẹ̀ríà ìsìláàmù bí àbí kí ọkùnrin náà kí ó kọ obìnrin ọ̀hún sílẹ̀ kó má bàa di àdìdẹ́yìí Ah, ẹlẹ́yìn irọ́ lásán ni pé ọgbà ìrònúpìwàdà rẹ̀ wà kọ́yìn sí fógójì ọjọ́ àlọ́ lásán lélẹ́yìn hmm. Hmm. tó bá wù ẹ́ láti foríjì ìsìláàmù ò bínú sí tó bá sì wù ẹ́ láti kọ̀ ọ́ lẹ̀ nítorí zina tó ṣe ìsìláàmù ò tún lòdì sí hmm. so àmọ́ pé gba ìrònúpìwàdà rẹ̀ kọ́yìn sí fógójì ọjọ́ àlọ́ lásán lélẹ́yìn kì í ṣe ìsìláàmù. wọ́n ní àwọn fẹ́ béèrè ah, wípé ṣé àwọn lè gba ẹ̀bùn tí bàbá àwọn fún àwọn tí wọn ò sì fún àwọn ọmọ yòókù látàrí pé bàbá fẹ́ràn àwọn gan. kò sí wàhálà mẹ́ nígbà bàbá ti kórìíra àwọn yòókù gan. so ó lè gbá lábẹ́ pé alábòsìn bàbá rẹ̀ anábì mm, mm. sallallahu alaihi wasallam ní a'dilu bayna awladikum mm. ẹ ṣe dọ́gba láàrin àwọn ọmọ yín ìgbà tí sàábì kan tó gun ọmọ rẹ̀ lẹ́rú wọn á pa ànábì jẹ́rìí sí anabi ni akólo waladika wahabitehu mitlahada hmm. ṣé gbogbo àwọn ọmọ rẹ náà ló bùn nílò ilé oní rárá o anabi ni láti ṣèdú ní àlùjáwò hmm. ẹ má pè mí jẹ́rìí sábòsì hmm. torí ọ gbà tó bá sì gbà ọ tọ́ sí ọ àmọ́ alábòsì bàbá rẹ torí ọ fẹ́ràn rẹ gan ó sì kórìíra àwọn míì gan <laughs> jazakumullahu khairan sheikh ibi láti máa ṣẹ́nu ló lónìí inṣàlá ọjọ́ mẹ́jọ ìmí láti máa pàdé kí aláàkóso ọjọ́ ìgbà náà lọ ọpẹ́ pàtàkì lọ́wọ́ Al-Madina Center ní pápá abẹ́rẹ́ tí wọ́n ṣe agbáṣẹ́rẹ̀ ètò kí Allah kó túbọ̀ mọ́ bá fi ṣàlékún dáadáa àti tẹ̀síwájú rere fún wa àkókò àtẹ̀kù lọ́wọ́ Sheikh Dr. Sharafdin Gbadebo Ọrọ́jí aláṣà tó dá sílẹ̀ Al-Madina Center ní pápá abẹ́ẹ̀dẹ̀ lógúnmọ̀ṣọ́ tí wọ́n ti ń dáhùn sí àwọn ìbéèrè wa lọ́lọ́kan ìjọ̀kan láti ìgbà yíwá ọpẹ́ pàtàkì lọ́wọ́ Abu Zainab àti brother Abdulwadud tí wọ́n dìjọ wá pẹ̀lú brother Waliyullah jazakumullahu khairan ọ̀làdùn níbi lólókọ̀ mi títí ọjọ́ mẹ́jọ ní tá pàdé inshallah assalamu alaikum ورحمة الله وبركاته هذه